والأرض طوعا وكرها وإليه ترجعون قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وما أنزل على وإبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة كيف يهدي الله قوما كفروا بعد إيمانهم وشهدوا أن الرسول حق وشهدوا أن الرسول حق وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين أولئك جزاؤهم عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون إلا الذين تابوا من بعد ذلك إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم إن الذين كفروا بعد إيمانهم ثم, ازدادوا كفرا لن تقبل توبتهم وأولئك هم الضالون إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب عليم فما لهم من ناصرين لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين من افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعبده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا محمد محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين لهم إحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adá ọ̀pọ̀ fún ọlọ́wọ́ bá. Alhamdulillah. Ọba tí ó tó kádàrá pé àwọn tí ó tó lè pàdé padà láyé ilé ní lórí etí ọlọ́wọ́ bá lè fi ọlá tó bẹ́ ká máa pàdé ní lórí òun náà ni ìpàdé nídìí ọ̀rọ̀ ọlọ́run eléyìí tó ṣe wípé obìnrin ṣe sí anábíwa mohamed Muhammad sallallahu alaihi wasallam bára lè fi jíṣẹ́ fún gbogbo àlèwúmà rẹ̀ bára lè fi jíṣẹ́ fún gbogbo ayé lápapọ̀ iṣẹ́ ọ̀wọ́n oná làwọn sọ̀rọ̀bà nẹ́bì làwọn náà gbà látọ̀dọ̀ nẹ́bì sallallahu alaihi wa sallam òbídọ́dọ̀ àwọn tàbíyìn òbídọ́dọ̀ àwọn àbáwa ẹni àná tóyí tó ń lọ lọ́wọ́ lè nínà ìkáìkẹ̀ kó wọ́n bá gbogbo àwọn ẹni rẹ̀ ìsáájú náà lápapọ̀ abẹ́rẹ́ ọ̀bàtà aláàmà mẹ́ gbogbo tó ń kálukú wá bí gbìyànjú síwájú ọlọ́run ọlọ́dàkùnjẹ́ ọjàre mọ́tò wá ní ládẹ́ àmín ìrábàtí ya arhamar rahimin pẹ̀lú ògbó bá aláà lẹ́ni a ó tó máa tẹ̀síwájú nínú tẹ̀síro suratu Ali Imran eléyìí tí a wà lọ́wọ́lọ́wọ́ lánàá bí a ò bá gbàgbé ayà tí a òun náà ni ayà ẹlẹ́ẹ̀kọkànlé ní àádọ́rùn-ún tó lè pẹ́lẹ̀ ní ọ̀ọ̀ká wà tẹ̀síwájú láti bí ara kejìlé ní àádọ́rùn-ún àmákábẹ́ lọ́bẹ̀ jẹ́mọ́ wa Àṣàdéhùn kan lánàá lábẹ́ àwọn àyà eléyìí tí a kàtà Torípọ̀ àwọn tí àyà náà ń tọ́ka sí tó sì forí sọ. Àbùkátà rẹ̀ pọ̀. Adékíní, àbùkátà rẹ̀ pọ̀. Torí àǹfààní tó wà ń bẹ̀ ó kọjá àǹfààní ẹnìkan ṣoṣo àǹfààní ẹ̀ àǹfààní tó wà ń bẹ̀ àbá sọ wípé communal benefit ni àbíkálẹ̀ pé societal benefit bẹ́ẹ̀ náà sì tún ni ìjìyà tó wà ń bẹ̀ náà kìí ṣe personal punishment nìkan ìyẹn pé kìí ṣe ìyà tó lè jẹ́ pé olórí èjórí nìkan ló lè dájẹ́ society náà jẹ́ ń society náà jẹ́ ń bẹ̀ community náà jẹ́ ń bẹ̀ torí ìdí eléyìí ẹ̀sìn wa ẹ̀sìn Islam sì ní ẹnìkan tó wá pa nílẹ̀ tó níbi ìyá ní tó ń pè wá lọ síbi àǹfààní òun náà ni ọ̀rọ̀ nípa tútúbá sísẹ́rí níbi àwọn ìwà ìyapa àti ọlọ́run tí àwọn ayàtà kà lánàá àti tààkà ní kẹta tí gbogbo ẹ̀kọ́ sọ níbi àwọn ayà yìí a máa wá pàpọ̀yé pé a máa pàpọ̀yé wípé ní àwọn kan fẹ́ tọ́lọ̀ ọba ìlẹ́kẹ́ ọlọ́mọdé jẹ́ ìrànlọ́ tó làmálẹ̀ kọ́ òní foríkì àwọn kan bẹ́ẹ̀ náà ló làmálẹ̀ wípé ní àwọn àsìkò kan bẹ tí ò ní fáwọn kan kí ló bá àti òfin sáforíkì fún òun náà ni wípé ó ti ní táwọn májẹ̀mú yẹ ọba ti pé ó sáwọn olè ráborí kí wájú ọlọ́run torí ìdí eléyìí òun náà láàbí wá yọ sọ̀rọ̀ lórí àwọn májẹ̀mú eléyìí tó so máa ìráforíjì níwájú ọlọ́run tàbáwò láyà náà wà náà alẹ́ ìsọ́lá nígbà tó ń pe àwọn ìjọ tọ́lọ̀ ọ̀rọ̀ sí gbé tán jáwọ́ níbi ìwà ìmórogún pẹ̀lú ọlọ́run ó jẹ́ ká mọ̀ kí ni àwọn àǹfààní tí ń bẹ́gbẹ́ kéyò tú bá kó bí àwọn ìwà ìṣẹ̀ kí lórí fàkóntó fún iná ọba náà gàfárà وقلت استغفروا ربكم إنه كان غفارا أنا من نوني مصابوها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنا من نوني مصابوها استغفروا ربكم Ọwọ́ boríkì síwájú ọlọ́wọ̀ ọba yìí. Innahu kana ghaffara. Ẹpa ìwá ìfojúrénà òfin ọlọ́run ẹpá tí tẹ́ bá ṣe eléyìí ọ̀rọ̀ ọba ìyọba aláforíjì ni yorùsí ní sàmàlẹ́kùn mìdírà tẹ́ bá wá lè ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọba ìyọba alẹ́kẹ́ ọlá yorùsí ní sàmàlẹ́kùn yóò máa dá ìdẹ̀ra rẹ̀ láti sámà yóò máa dà á lẹ́yìn lórí yóò máa rọ̀jò fún yín gbogbo àwọn ìfẹ́ rẹ̀ yóò máa sàn wá yóò máa náwó ọ̀kẹ́ rẹ̀ sí yín lágbọ́dọ̀ rẹ̀ torí ìdí eléyìí àǹfààní tẹniyẹn wà ìmùdídí fún bí àmúwáàlì ọlọ́wọ́n ọba àyọba àlejò wà yóò mú dídí kan bí àmúwàl àwọn dúkìá yìí yóò máa pọ̀ sí dúkìá yóò máa pọ̀ sí àwọn ọmọ yóò máa yẹjú ẹ máa bí àwọn ọmọ tó yẹjú ọmọ tó fẹ́ tọ́ka àti tó fẹ́ pè lọ́mọ bẹ́ẹ̀ ni àwọn ọba ọmọ yìí àwọn ọba ọmọ yìí wọ̀nyẹn

pàápàá jùlọ lórílẹ̀‐èdè wa nàìjíríà a kó oníranra nínú ìnira a oníranra nínú ìdààmú a kó oníranra nínú wàhálà eléyìí tó ṣe wípé ìnira ìdààmú yìí kò sí tó lè tó ju káfẹ́rí níbi àwọn òṣèlú káńtẹ́rí níbi ìkẹ̀yìn sí òfin ọlọ́run ọba ìgbá òfin ọlọ́run lójú ó ti wà ìyẹn làbá wa ibnu Uthaymeen rọ̀ímọ̀ ńlọ wà mẹ́ta wà sí à láwà bí lọ sínú tíra àwọn kan tó lè pé àlàyé ọ̀rọ̀ náà àwọn náà ń ṣe fún wa látinú tíra àbá wa al-imam an-nawawi tí àwọn wo dáwọn sí ìyáàdù sọ̀lẹ̀hìn ilé ìjọba ibn Uthaymeen tí wọ́n ti ṣáàrùn tíra náà dáwọn sí ṣáàrùn ìyáàdù sọ̀lẹ̀hìn àkọ́kọ́ fọ́fún wa ní definition àtọ́wà tó kí ní jẹ́ tọ́wà wọ́n ní tí ń jẹ́ táwùbà á lọ sí táwùbà yẹ kẹ́lùmọ̀ èdè lárúbáwá ni ìtumọ̀ rẹ̀ náà ni àrùjò tí mo pé àrùjò kéèyàn sẹ́rí táàbà yẹ̀túbù táwùbàtàn bẹ́ẹ̀ náà kàlọ́ pé rọ́jà à yẹ́rìjẹ̀ rùjú àn látara bẹ́ẹ̀ wọ́n ní kí ní jẹ́ bẹ́ẹ̀ nínú àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ní táúbà ní jẹ́ bẹ́ẹ̀ nínú àgbọ́yé alámàrí ọ̀rọ̀ ẹ̀sìn òun náà ni àrùjúhun mímá sí yàtì láì tààlà ìlàbọ́ àti òun náà ni káfẹ́rí kúrò níbi ìyapa àti ọlọ́run káwá padà síbi ìmá tẹ̀lé òfin ẹ̀ wọ́n lélẹ́yìí ló ń jẹ́ àtàwùbà àrùjú mímá àtúnyàtì láì tààlà ìlàtọ̀ àti ì kéèyàn ó sẹ́rí kúrò níbi ìmọ̀ yapa àti ọlọ́run kéèyàn wá padà bí ìmọ̀ tẹ̀lé òfin ọlọ́run wọ́n lè òní jẹ́ kíni òní jẹ́ àtàwùbà tó wá rí bẹ́ẹ̀ tó kálukú wa náà bá gbọ́ báyìí wípé ń jẹ́ táwùbà òun náà ni tó kálukú ogun rí níbi ìyapa àti ọlọ́run tó kálukú náà ti ìyapa àti ọlọ́run káwá padà sídi ìmá tẹ̀lé òfin ọlọ́run àwọn tí a ta ọ̀rọ̀ wọn àbí àyà kùránì tààkà tàbí eléyìí ọba fún وأصلحوا فإن الله غفور العباد والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون أولئك جزاؤهم أن عليهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين ọlọ́wọ́ bàbá àlejò ọlá ní ọ̀kẹ́ ẹ̀mẹ́yà àwọn tí wọ́n wá dúró sísìn tí wọ́n ń sojú kòkòrò ẹ̀sìn ní yàtọ̀ sí Islam ọlọ́ni ọ̀ká àmẹ́yẹ wọn ìgbéjìnà sáànù ọlọ́wọ́ ma jẹ́ ti wọn a màláìkà náà ma bèèrè ìgbéjìnà sáànù ọlọ́wọ́ wọn ọlọ́wọ́ ìyá náà ní bí wọn gbà kára gbogbo bàtà ìyá náà máa pọ̀ sí pẹ̀lú wọn. ọ̀gá àwọn ọmọ ọmọ àti sísá ọlọ́ọ̀bá ẹ̀ka náà ò sí pẹ̀lú àtẹ̀wò wọn. ọlọ́mọ bàbá tí wọ́n bá ti bá torí ìdí eléyìí gbogbo tí wọn náà ti yà pàṣẹ ọlọ́run ọ̀bá lọ́ọ̀ tó bá bẹ̀. tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ ọba ẹ̀sìn ọ̀sẹ̀ ní ìkọlọ̀ ọba ẹ̀sìn wọn ní wàhálùmá wàhálùmá èyí wọ́n fi tóbi jù ní ibi tó fi yẹ ká sẹ́yìn ká tún bá ń bẹ̀. àwọn ìwà ẹ̀sẹ̀ ní ètò ibi tóbi jù lọ ká fẹ́ ìdílé ká jìnà sí. wọ́n pín àwọn ọ̀pẹ̀yẹ sí mẹ́ta wọ́n kọ́ sí lọ́lọ́wọ́ pẹ̀lú bá náà pé àwọn ọmọ àrùn àwùjá wọ́n ní lẹ́yìn náà wàyẹ̀dì wàyẹ̀dì. èmi náà bẹ́ẹ̀ mú wá ní bàbá kan ìbára wọn kẹ́. Nùgbọ́n bàbá ìwé lásán wá ní wọ́n fẹ́ lò. Ẹ bá sọ pé ìtọ́jẹ́ wájú ìkẹ́jẹ́ áwọ́jápù ìkọ́wọ̀ wá jẹ́ áwọ́jápù rẹ̀ Bukan boleh. Akan jawab Jika jinja, aku jawab. Jika kau wajib, aku jawab. Aku jawab. Jawab itu dia, aku jawab. Aku jawab. Okey, nak kau kau beri. Kau nak kau beri. Jika dia beri, aku mohon, aku jawab. Omongan ini. ló ná pọ̀ lórí ẹ̀ ló ná pọ̀ lórí ẹ̀ òun náà ni àbáwọn bàbá mi lẹ́nu púpọ̀ sí la lè fi máa kápúwá níbi ìwà ìfìsèkèdè ní tọ́lọ́rọ̀ ìfẹ́kúkú tọ́lọ́rọ̀ ìtàwọlé tọ́lọ́rọ̀ ìtàbòsí títàkáyọ̀ ọlọ́rọ̀ ọba tó ń táwa Ilé ẹ̀kọ́ náà ló lẹ́tọ̀ọ́ ọ̀ká máa tó ọ̀sẹ̀ fún káwọn tó kù sáré gbogbo kàmí. Kíláàmù tó lọ́wọ́ ti kalẹ̀ ní kòrò káàkiri àmì. Kíláàmù tó lọ́wọ́ ti káwọn èèyàn ló lóde. Wọ́n ọ̀kọ́ náà wà ní ìlànà yẹn kí wọ́n máa tó ọ̀sẹ̀ fún ọmọ ẹ̀rọ tó lọ́wọ́ tó kàmí. Ibi tó ti lọ ọ̀sẹ̀ lọ́wọ́, ọ̀kọ́ lè kọ́

yóò fi ọ̀gá lẹ́nu yóò fi ìdílé ọ̀pọ̀lẹ̀ òdòdó ẹ̀kọ́ lẹ́nu. Ìjọba àwọn ẹ̀dá àgbàgbà wọn káwọn káwọn kọ́ ìdílé ẹ̀dá wọn lọ. Kálá àwọn ọmọ ẹ̀dá wọn lọ wá sí ilé kálá àwọn káwọn wá sí ilé ìbílẹ̀. Bóyí sọ̀nà ẹ̀kọ́ mi sọ ọ̀bẹ lè wá. Ṣùgbọ́n ọba yóò ní ìmọ̀gbẹ́lẹ́ ọba tí ó fi ọ̀gá lẹ́nu yóò fi Allah bisa kita jumpa dulu Allah Allah Allah Ini yang kita tahu Bukan banyak lagi Semua mati pun dia boleh belah Semua pun dia nak Ijab semua Allah Aku buat kerja dengan Allah Apa Apakah ya? Atau batu menarik kubur yang Satu kan, ku bisa berkenaan kepada Allah. Kasih Allah, Allah, Allah, lára rẹ̀. Wọ́n náà wọ́n tó owó tó bá wọn lórí ayé lórí àǹfààní wa. Owó tó tẹ̀lé lórí àǹfààní wa ni. Atẹ́kùn ní fẹ́ ìlú àǹfààní wa ni. Òjò lọ láti wò nígbàdégbà nígbàdégbà òjò lọ lórí àǹfààní wa ni. ti koro tó pàtó ní wọ́n kẹ́ kàtó yàrá yìí. ó lè kẹ́kọ̀ọ́ wá náà wà ó yẹ wọ́n ká wá náà wà ká. kò wá wọ́n yẹ wá náà wà tó wọ́n wọ́n yẹ áwà tó wọ́n yòlẹ́ nípa yàrá yìí. kò wá ká ti yọ ọjọ́ tó yòlá yẹ kò wá wọ́n yẹ áwà tó wà ní ọjọ́ kọ̀ọ̀kan. tó bá wá lẹ́kú tó pé wọ́n wá fẹ́ bí ìrẹ́ tó kọ̀ọ̀kan ọ ìyàtọ̀ tó wá wà nínú ìyẹn àti mẹ́tọ́ àtàkàtà nítorí

如果是我提高下面，然后是我来我爷，我我就会稍微高过，是吧？刚才刚才来你呢，你们该有到我，有没有？不关照我，因为非刚才来你呢，你该有到我你。àwọn èèyàn ti rí ìwò owó ìsọ̀nà wẹ̀ èyí tó wá jẹ́ lọ́jọ́ àtà èyí tó jẹ́ lọ́jọ́ àtà wá tó bàjẹ́ wọn. àwọn tó wá kò láì tẹ̀ fún wa káwá tó tẹ̀ fún ní káwá tẹ̀ nǹkan ní ààrà ọlọ́pàá ìlú àkókò ni ọba táyì ká tàbí ọkọ̀ ẹni. nínú pàpọ̀ wa nínú ìjọba wa nínú kúkẹ́ nínú táwọn bí ló yẹ ọ̀pá òjò alákọ̀ọ́kọ́ nìyẹn. ìyẹn ni áwùjá òkùnrin áwùjá náà. ẹlẹ́ẹ̀kejì òun máa jẹ́ àdáwùjá. yẹ pé ọyọ ká tún wá kó mẹ. Èwo ni yóò jọba àwọn akọ́ta àgùntàn yẹn náà bí ìyàbá ti wá tún wá mẹ ọlọ́pàá ti gbà tún wá. Ìyẹn náà bàtà wá tó àgbàdo fọ́ọ̀tù àkàbà olùdásí ni sọ fún wa sọ fún wa ní àyàtà pé olùkùnrin lẹ́bí náà lọ́pàá ọmọ òun ní. rẹ̀ lábábá wọn ọ̀dà àti àbí ìpapọ̀ ọlọ́run máa tí wọ́n ń padà tí wọ́n ń bá tí wọ́n bá lọ́wọ́ ọmọ ọ̀dọ́ gbogbo làwọn ń máa ń pè lẹ́rù bá ń bà wọ́n pé á lájú àwọn ọlọ́run lọ́wọ́ bá wọn pè á bọ́lá lè borí ní àwọn ọ̀dá lájú àwọn àwọn àlàkà wọn ti dá lórí àwọn àwọn àwọn ti tẹ́wọ́ pẹ̀lú ọlọ́run lórí ìtàwọn tẹ́wọ́ dé. မိမကတောက်ကိကဘာရဲ့ဘုံလုံးကနင်းမဲ့တဲ့ကိလို့တဲ့ဒီပြန်ရတဲ့ကဘာအရဟံမောလာဘုရားဘုရားရဲ့ဘာသာဘုရားအရဟံမောလာ nígbà tí ó sọ̀rọ̀ ó sábà jọmọjọmọ táwọn kí ló ti yọ bá ti mú ká ọ̀pọ̀ ni wọ́n lọ sí ilé àbáyé tí a bá wọn tó tẹ̀ láyé ọ̀rọ̀ tí a lọ́wọ́ ayé àwọn àwọn àbúrò ayé àwọn àbúrò ìgbé wà á tó òkú rárẹ̀ náà. Àyà ọ̀rẹ́ mi, òun náà ni.

tí wọ́n ló ní àpọ̀ ẹ̀rọ àwọn ìlú tó lé e. kí ọmọ jáde kí ọmọ pẹ̀lẹ́ yàn àwọn ẹ̀rọ dúdú bá ti wá ó tó ní àwọn ìṣẹ́nà lọ́wọ́ tó bá ti jáde. Ṣé ọ̀pẹ́ tẹ́kọ̀ọ́ ti lágbára kọ́kọ́ ti dúró

Tapi yang kata kita itu sudah itu dia di rumah yang itu di kaya itu di mana tu? Tapi tapi awal dalam lama itu yang kita nanti. Iya, kalau apa? Eh, eh, ini pasal yang mana boleh? Mungkin itu ada boleh, mungkin itu. Wajah itu itu, wajib kamu. Ah, aku boleh bilang aku dulu. Sumpah, aku akan sumpah ọlọ́dọ̀ wọn kò ní jẹ ọ̀rọ̀. oríṣiríṣi ẹlẹ́kẹ̀ẹ́ nìyẹn ìwà ìsìnà ẹ̀sẹ̀ ńláńlá ni kódà ọlọ́wọ́ bá ti jọba ó pa pọ̀ ولا يقولون سوف الذي أعظم الله هو اسم إسبانيا عرفت يا بنت هو إسبانيا أمي طلع صوت إلى أقول ولا يسمعون كل

bá ọlọ́run ó dùn bá wọn lọ pa ẹ̀rọ ìjà rẹ̀. abẹ́rẹ́ abẹ́rẹ́ ló ń wọ̀ ọlọ́run tó kékeré ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ nínú ìṣe tí òun ọ̀nà òun ní ká wọ́n bẹ̀ fún òun kò ní àbẹ̀rẹ̀ abẹ́rẹ́ nínú ìṣe tí òun ọ̀nà òun ní wọ́n lè fẹ́ fún òun kò ní. òun ò dé mọ́ ọba ti kí ẹ ọ̀rẹ́ fà àwọn ọmọ ọ̀gbọ́n wọn láti wà nípa òun ìwà ọba láti kí ẹ òun tó kúrò. ẹ wá sí ẹ̀ka òun náà ní àtàwọn akọ̀lẹ́sọ láyé ìdùnnú àyè owó wọn náà kọ́ kékeré eléyìí náà jẹ́ kó bá pọ̀ lọ́kọ́ láàrin ọ̀yà táwọn àwọn olùwò táwọn ọmọ pípé ọ̀gá àtòkòwò amẹ́ríkà ẹ ọ̀gá àtòkòwò náà. Rárá rí wà tápá yẹn ni. Òfúfo ti àwọn náà lè padà líìdì sí tápá yẹn. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Òfúfo tó ṣe ó lè líìdì sí kú. Mẹ́lòmíì. Ọ̀gá àá ṣé kí mo kàn ṣé mo kàn jẹ́ mo kàn mú nǹkan kékeré yìí. Dáre máa fojú wé à èlé wá ní twenty naira péré àwọn ẹ̀ka kẹ́ ń gbé twenty billion torí twenty naira tiẹ̀ náà ìbẹ̀rẹ̀ náà àyọ̀ lásán mọ̀kàn parọ́ lásán ìrọ́bọ̀ ọ̀pá yẹn náà ìpìlẹ̀ ẹ̀sẹ̀ náà ni wọn náà bá àkàbí sọ fún wa yìí pé bàbá bẹ́ẹ̀ di olùbẹ̀wọ̀ náà kọ́lí dùnú bá sọ bí ìrọ̀ ha. وكبيرا فكتقى وثبت ماشي فوقها بالزوكية ذو مرها إن إن Látàkìrọ́nà tọ̀kìrọ́dá, ìnàlìkì bá lámìnà lè àṣọ, ìnàlìkì bá lámìnà lè àṣọ. Fẹ́kọ̀lì dùnú, gbogbo ìran ẹ̀ṣẹ̀ pátá. Ṣíríkù ni, kúfúrù ni, nìfáàkì ni, èyí tàpẹ̀ ní àdápẹ̀ ní áójábẹ̀ lẹ́ áójábẹ̀ ni èdè bí ń jẹ́ dandan jù òun náà ni ṣíríkù kúfùrù nípa ọ̀pọ̀pọ̀ àwọn eléyìí tẹ́tẹ̀ẹ̀ta yẹn áújábọ̀lá áújábì ni lọ pa wọ́n tì ìlẹ̀ sí. Ìrònú ìgbàsọ́ ìrọ̀ ni ìjálè ni bàbá ni ọtí múmu ni tẹ́tẹ́ títa ni owó èlé ni nínú ẹ̀rẹ̀kà bá ìrìn gbogbo àwọn nǹkan wọ̀nyí. ọ̀tẹ̀rí ọ̀dáka ìdùnkọ́. gbogbo àwọn eléyìí kéèyàn àwọn ẹnìkan wá ọbọ̀ ó wá nígbà náà ó padà mi ní sílé pa ẹ ó fẹ́ ríhùn náà ni nínú parọ́ mi ní sí lébà ẹ̀ o ó sì wà ń lé wọ́n náà wà lẹ́yìn rẹ̀ wà ń lé ìgbà yìí sí lébà ẹ̀ kó ní jùkọ́ parọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àkọ́tà àwọn afojú kéré ẹ̀ tá òkè gbogbo ìran ẹ̀sẹ̀ pátá kálí dùnú yọra rẹ̀ kó dá kó nú ẹ̀sẹ̀ sọ̀kírà kéèkéè ni wàkàbírà àtàwọn ẹ̀ṣẹ̀ ńláńlá dáadáa túbọ̀ téèyàn bá ṣe eléyìí eléyìí kan ní jẹ́bẹ̀rù ọlọ́run Wọ́sínáàkà máa ṣe ìfà ọkọ̀ àrùn. Àbá àwọn ọmọ pín wọ́n tàbí kan tó pọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ rí ní máa wá lórí ẹlòmíì. A ní èmi náà fẹ́ sẹ̀ ẹ̀sìn rọ́pátá sí ni bí i ta sọ lánàá. Ẹlòmíà nínú ìfẹ́ sí sí náà. Àwọn ọmọbìnrin ẹni òkú mi lọ́rùn lẹ̀. Wọ́n kàtà mọ́ àbíhà ẹnu tẹ́ bàdámù ẹni kí máa lọ lára àdámú lé bàdámù ṣe wọ́n yọmí sẹ́ wọ́n yọmí lẹ́nu sẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ẹsẹ̀ ó ti tọ́ fákálé àbá wa ní ní nàìjíríà tí wọ́n bí sí sínà tó di sèmí ń gbowó amẹ́ríkà tọ́lá tó ṣe sínà tán ó sì tún àwọn kan bẹ̀rẹ̀ lẹ́nu àwọn obìnrin kan bẹ̀rẹ̀ fún ṣe pẹ̀lú wọn ó nìkan o káàrí ayé ni o káàrí ayé ni o ọ̀kan náà bá àkọ́lọ̀ wa ṣe rárá fún wọn ọlọ́kẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè kan ìjápọ̀ orílẹ̀-èdè náà ó dáwà

tó bá wálé òun náà bá pa ọ̀rọ̀ yáwọn lọ gbogbo àwọn mọ̀fínún àwọn olùṣe dáadáa àwọn olùrànlọ́wọ́ lọ́wọ́ tí wọ́n máa kọ lẹ́tà sí ó kọ lẹ́tà síbẹ̀ wọ́n à pé ó ń pa olè oríṣi kan wò pé ó bẹ́ẹ̀ júwèé ìyá kan wọn yẹn pé ìyá yẹn ọmọ nàìjíríà náà ní tó bá ti lọ bẹ̀ ní máa sàánú àwọn èèyàn ẹnìgbà tí adélẹ̀ ẹbí àtúpábọ̀ ẹbí àpá àtúpábọ̀ lọ́dọ̀ ìyá ọlágbára ọ̀gá ọ̀gá lọ́lá ló kọ́ ní ẹnúgbàtà àbá àdé ní àábẹ́ ni òun máa ń ṣe bẹ́ẹ̀ lòtọ́ ọlọ́run ara with condition condition kan náà fóònù àti kọ̀sọ́kọ lọ́dọ̀ òun náà bì òun sì ti ẹ̀gbèrú ẹ̀ kóun náà lọ́kọ̀ òun ò rí ṣùgbọ́n wa tó wá ti nínú bùkátà wa òun sì lè máa lọ polongo ara àwọn káàkiri àwọn ọgbẹ́ tó wá ti bá bùkátà báwọn wá iṣẹ́ tẹ́wọ́n báwọn sì rí yóò náà lọ bàbá tí wọ́n náà bá ti lè wọlé owó fún ọ ní owó lílọ àtàbọ̀ pléènì rẹ kódà ó tọ́ra nǹkan lọ ilé báwọn fámìlì rẹ̀ pẹ̀lú lówó tó wo fún ọ. àmọ́ kọ̀díṣàn yẹn náà ọlọ́ba IS dákùn torí ọlọ́run ìsérì lẹ́yìn àwọn ìyàwó mi ìsérì oṣù tí bọ́lá àtàdéhùn pé èdè ṣe ẹ dákùn torí ọlọ́run ìyàwó ni à àbá dákùn ìtẹ́mi náà nídìí lọ́dọ̀ rẹ̀ lójú yóò lọ báyìí pé tó wé òun wà wọ́n fọ́ lówó subhanallah àti tèmi ìwòwò ìsìná ló tọ́ ọlọ́pọ̀ ọlọ́run wọ́n lọ́wọ́ máa bá ìdúró àbá yọ ọ̀fẹ́ o àbá yìí sọ fún jáde lọ́dọ̀ ìyá ọ̀dọ̀ sí àá torí pé òun lọlé ah. tó máa pé òun bá ní agẹ́sí pé wọ́n pa tó bá wọn náà tó lọ́ba kára àpò wọn lọ wọ́n bá ti pé kò bá ní lọ náà tọ̀ wọ́n yà ní lọ náà ní wọ́n nílé ìsìná o wọ́n làbá wa padà délé àbá wa lọ sí nábìlà alákàbẹ́jì àbá wa bẹ̀rẹ̀ náà pé ìrọ̀ náà tó bá tó torí ti ẹni ìdíje jìnà wọ́n sàwọn aránsí àánú rẹ̀ tó gbogbo àwọn àlùmùsè náà táàbà tó wá kọ lẹ́tà sí tẹ́lẹ̀ mẹ́fẹ́ ní ọ̀kan ni wọ́n ti pè àbá nìyẹn wọ́n sì sanwó pléènì àbá àlọ́ àtàbọ̀ ẹ jẹ́ agbára lọ́lọ́run ẹ sì kí á máa jìnà sẹ́sẹ̀ èyí tó wọ́n fi tẹ́síkìsì ẹgbẹ́ à sì bá mọ̀mà sí wọ́n mọ̀ tó bá lè tó kàtà náà bí Yusuf ni tó ọ̀bẹ́ ni ọ̀wá nítorí ilé òlóbi ń ṣe sí náà torí eléyìí lọ fi ń bá ìyàwó ọ̀gá rẹ̀ lórí ká ṣe jìnà tó bá mi lọ́dọ̀ ọ̀gá ṣé ìtọ́ wa ń ṣe náà sọ ọ̀gá gbọ́dọ̀ mọ̀ ọ̀gá ò gbọ́dọ̀ mọ̀ tó ń ṣe náà tọ́ka ló wá pàgà yóò ká ló wá burú ju tó ṣe lọ yóò kó bọ̀ lọ nígbà pọ́tà lórí yìí ọ̀kan láàárọ̀ tó sọ yìí bá sọ yìí náà tó ṣẹlẹ̀ ní ìwà mi ìyà ni o lè ń ta wá nípa lọ fọ̀rọ̀ sálẹ̀dì ẹ̀ ẹnìkan náà lọ́wọ́ láàrin èmi àtẹni tọ́rọ̀ fẹ̀ sálẹ̀dì ẹ̀ mo pa á lọ́dọ̀ ẹnìkan ẹni tí mo pa á lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ yìí kan ẹni tọ́rọ̀ ṣẹlẹ̀ sí pẹ̀lú rẹ̀ báyìí òun ni wọ́n jọ lọ́kẹ́kọ̀ọ́ lórílẹ̀-èdè kan náà ni torí ìdí eléyìí síná ti di tẹ́bí ń gbowó àbáwá mú tẹ̀síwìrù kan wá fún wa ó mú imagination kan fún wa láti lè imagine bí nǹkan ẹ̀yẹ́ ṣe rí gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ tó rọ kiri ká lẹ́nu iṣẹ́ bí wọ́n bá ní wọ́n jó lódodo àwọn ọ̀pọ̀lọpọ̀ tó rọ kiri ká rẹ̀ ẹ̀rọ òmà bọ̀ wípé tó bá wá ní kò sòrò tí wọ́n ní kó wọ lẹ́nu iṣẹ́ báyìí wọ́n jẹ́ kí wọ́n máa kó bá tí wọ́n fi tó lórí òdodo rẹ̀ tọ́bá tó lórí òdodo rẹ̀ mà ọ́ òdodo rẹ̀ wọ́n padà nínú àti wọn jọ́ kan gbogbo wọn wọ́n padà lẹ̀wọ̀n dáwò ẹ̀kọ́ láwà sí báyìí tí mi náà bá ní gbà báyìí tí wọ́n ní kó bá mi báyìí èyí tó wọ́n kó bá ọ̀ kó wá omi tọ́rọ̀ tí ó jà sí kó omi tí wọ́n jà sí ọgbọ̀n wọ́n sínú kaná ṣe fà ọkọ̀ á tọ́wọ́ rẹ̀ pọ́ńbẹ̀ wọ́n ma wá ṣe gẹ́gẹ́ bí ẹni tó rìn lórí ilẹ̀ ti tẹ́kùn wà yáàtàrmà yàrọ tẹ́ni tó bá ti rẹ́kùn lè ọmọ sọ́ra tí ò ní jẹ́kẹ́ gbogbo wọn lẹ́sẹ̀ látàkìrà náà sọ̀kìrọ̀ bá gbogbo ọdún wọn fojú kéré ẹsẹ̀ kan pélé ìkéré wọ́n fojú Àwọn àbá wa fojú wọ́n wípé tí wọ́n bá wọ́n pọ́kùtà kan ó ti ńlá ńlá lẹ́ni pẹ̀lúpọ́lá ọba tó pinlẹ̀ rẹ̀ kékeré báyìí náà ni ló fi pinlẹ̀ àti ọlọ́run náà ni ọyá máa tóbi máa tóbi ó sì di tó tóbi torí ìdí eléyìí ẹ̀sẹ̀ tí wọ́n bojú kéré ohun tó kéré nìsín lọ́dọ̀ rẹ̀ tó wọ́n ti bojú kéré ohun èyí náà ní ọmọ develop ní ọmọ ìdí ńláńlá tọ̀wá ìdìgáwọ́ náà dèdé ìyá rẹ̀ ó lè faradà aládọ̀ bó ti kéré mọ́ káàkiri ẹ̀kọ́ e nìkan ni ọ̀pọ̀ náà bá wá sọ ga wà sí ìlà ni ìyẹn ni wípé atẹ̀gùn ni lọ síbi ńláńlá torí ìdí eléyìí lọ́kùnrin wa lóbìnrin wa ẹjá lọ sí gbogbo tí ìran ẹ̀fẹ́ pé sí lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ọ̀ràn yẹn ní fún wa ká tú bá ń bẹ̀ níbi tó jẹ máa ṣíkù ni nìfáàkì ni kúfúrú ni gbogbo àwọn àtàwọn yìí ká tú bá ń bẹ̀ ká padà sọ́dọ̀ lọ bákan náà àwọn ẹ̀fẹ́ ńláńlá ká tú bá ń bẹ̀ ká jáwọ́ bákan náà ọ̀nà tó wà á fi bọ́ níbi àwọn nǹkan wọ̀nyí òun ni kò jìnnà táwọn ti ń ṣe fọwọ́ bá wọn fi àwọn náà bá tó lè kọ̀rí òsùn rẹ ọ̀padà bẹ̀rù tí ó lẹ́lẹ̀ tó fojú pé pẹ́sẹ̀ kékeré lọ́kan jìnà sí àbáwa ni tọ́lọ́wà bẹ́ ti ẹni tọ́lọ́wọ́ forí jìn àwọn ọ̀nà téèyàn fi túbá àbí kọ̀ǹdíṣàn tó wà fún túbá àwọn àbáwà àwọn ọmọ àwọn níbi mẹ́ta ṣùgbọ́n àbáwà ibnu ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni al-ikhlasu lillah ẹ̀ṣẹ̀ tó ọbẹ̀ tún bá bẹ̀ yẹn ó gbọ́dọ̀ jẹ́ torí ọlọ́run the anger kó na kọ́pù lè ǹsán ìtàwọ̀ bá ti yí wájú àlọ́. alákọ̀ọ́kọ́ yẹn alẹ́ ìkìláàs téèyàn ní ni ó tó ń tẹ́yẹ̀ nǹkan kan wájú ọlọ́run nígbà tí sọ̀rọ̀ bá dé ìtí mi ò ẹ̀sẹ̀ tí mi ò ṣe máyì tó a tọ́tọ́ orí ìyá ọlọ́run òbí sí ilẹ̀ ọlọ́run mọ́sà ṣe ìjọba ọlọ́run sì máa torí ìhun yà torí ọlọ́run ni mo fi ní ìṣe nǹkan yìí máa ọlọ́run dákun nǹkan báyìí ni pátápátá dé mọ́nú o táàrí ibi jáde àá tẹ́bí nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ẹnìkan bẹ́ẹ̀bẹ́ẹ̀ tó sọ jọ́nà ní wípé ẹ̀ṣẹ̀ tóun pàtì tóun ò ṣe nítorí tìrí ọlọ́run tí bọ́lá ọba àríkẹ́ ọ̀rá tí ó wà nínú tọ́lọ̀ fi nà wọ́n ní àpáta àwọn jọ́nà kí ọmọ ẹ̀gbọ́n rẹ̀ kan lóbìnrin bára ní ṣètò àti wá ọmọ ẹ̀gbọ́n rẹ̀ kan lóbìnrin ọmọ náà yá pọ̀ ojú rẹ̀ wá ọmọ náà pọ̀ wípé á ah, òwúrọ̀ bọ́ ọmọ yìí ṣe ọmọ yìí wá ní ní àfífà kí pé àfífà kí ló ń pè ní àfífà ọmọ tí èso kéékèkéle kéé sàmú kú ọ̀sán tí ó ti jọ gbogbo kóró inú rẹ̀ dànù òun náà lẹ́nìkan ló tún wá he ẹwà lẹ́kẹ̀ẹ́kan lẹ́nìkẹ́nìkan ń kú kẹ́nìkan àrẹ́dàpọ̀ ẹnìkan tọ́wọ́dà fún ọ̀làbáyé kí ló ń kù mọ́ kò lè hùkọ̀ ara wọn nọ́ọ̀tì ọ̀tá ọ̀dọ́gẹ́ni ọ̀tá ọ̀tá ìdí nọ́ọ̀tì níbo tẹ́ẹ̀jọ́ ọ̀kọ̀ ní ẹgbẹ́ ìdí àrí pẹ̀lú pé nọ́ọ̀tì yẹn ó ti wọ́n náà ọ̀tọ̀ rẹ́dì not like in one house. You're suppose to be having day. Adẹ́ẹ̀kọ́ ni. Not twice in one house. You're supposed to rẹ̀. Adẹ́ẹ̀kọ́ ni. Ọwọ́ twenty one dànù. Gbogbo ọ̀sán náà wọ́n ti mú gbọ́ ti Wọ́n ti parí ẹ̀jẹ́. Táǹgolo ló kú ń Àá ẹwà years. wá ọ̀rọ̀ tó bá àwọn tó tẹ́ẹ̀tí jọ pàdé lẹ́yìn ibi tó ti yẹ tó fi ṣe ránù ẹnìkan ránù ọwọ́ rẹ̀ náà wá dunú pé orí ìyàwó ìyàwó olórí arábìnrin táwọn sọ yìí ọmọdébìnrin náà ó jẹ́ àfífà ẹni tí èso ń sì tó ọkùnrin ibi lọ ti pẹ́ ọkùnrin náà sì ní òun lówó tó òun ṣùgbọ́n jọ́kọ̀ wá ṣẹlẹ̀ ọwọ́ òun fẹ́ bà á ìṣòro yìí pọ̀ fọmọ náà ọlọ́wà bẹ̀ ọ́ ọlọ́wà bẹ̀ ọ́ ìṣòro tí ó bá wa láti wá fẹ́ gbà láti ṣe tí ìdí ọlọ́wọ́ bá ọ̀fẹ́ ọlọ́nà kan jọba wa o ìyẹn àbẹ́bí máa ṣe máa dùà àbẹ́bí máa ṣe àdúrà náà púpọ̀ Allahumma inna a'udhu bika min jahdil balaa وذلك الشقاء وسوء القضاء وشماتة الأعداء àìrí wọn sí àdúrà náà púpọ̀ arábìnrin sápàdà wọ́n pa ìpétọ̀ wọ lọ́dà mi tó kún lọ́wọ́ bá mi ṣe jìnà pọ̀ mo ní bùkátà sí owó lọ́dọ̀ rẹ̀ mo pà láti pàǹtó oníkin wá sí arákùnrin ní òun wá wọlé pẹ̀lú rẹ̀ ń jọ náà kódà àwọn ti bọ́ sórí bẹ́ẹ̀dì ṣùgbọ́n ọmọ náà wá sọ kẹ́lí màkànjọ́ náà ọmọ náà ní ìwọ bọ̀dá ìtorí tọlọ́hun kó o sì bẹ̀rù ọlọ́hun báyìí lọ́dún ìdèwì náà ní pé kọ́ ọ má sí ọmọ rí ìgò onígò sí èsè tiẹ̀ báyìí lọ́dún ìdèwì ara wa náà nìyẹn kọ́ ọ sí ọmọ rí ìgò onígò sí èsè tiẹ̀ tí mo ṣe sọ ọ̀ bó ṣe pọ̀ ọlọ́run bí ṣe ń lọ orí rẹ̀ sì tún náà pé ah, àìmọ iye ọmọ nígò nígò tóun ti já dànù ṣùhánàmbà ah, wọn náà rántí kò bí mo bí o rántí kò náà bí mo bí o bó sì bí nìsín wọn náà padà bí o tẹ́sà bá dé ó sọkùn rẹ̀ o kọ́ wa lọ túbà o kọ́ bá kọ́ àwọn ọmọ ọlọ́mọ

ìṣòro ló gbé níbẹ̀ arákùnrin náà ni bọ́ọ̀mù yìí ti sọ̀rọ̀ ń jọ̀ ara òun sì wálẹ̀ òun wá sílẹ̀ ní tìtorí tọ́lọ́ọ̀ òun sì fún ní tí ń fẹ́ tọ́lá òun tún fún ju tí ń fẹ́ lọ tó wáyé pé torí ìyọ ọlọ́run lòun fi ṣe ń jọ náà torí ìdí eléyìí ìwọ náà ìwà ẹ̀ṣẹ̀ èyí tó ń ṣẹ̀ yálà ìtọ́ bọ́ọ̀lù sí nínú mẹ́tẹ̀ẹ̀ta ta sọ lẹ́ẹ̀kan tó wá ti jáwọ́ tó olóòfẹ́ mọ́ ó tún lè fi ta nǹkan níwájú ọlọ́run ẹ̀kọ́ nìyẹn tó ọ rẹ̀ òun náà ni àbáwá sínú tẹ̀míì wọ́n ní ẹlẹ́ẹ̀kejì nínú condition tọ́lọ̀ máa dùgbà tútú báyà ẹ̀rí pé táwọn kọ̀ọ̀kan nìyẹn pé ibi ẹ̀sẹ̀ tó lọ fẹ́ pàtì ọ̀pọ̀dọ̀ jẹ́ torí ọlọ́ọ̀ pàtì kìí ṣe wáyà torí ayé kan pàtì kò tó fi ṣe àti àtó fi ṣe ọwọ́ ẹlẹ́ẹ̀kejì ní anadam aláàmà bá àdàmẹ́lẹ̀ lè máa fìyà ọgbọ́dọ̀ máa sàbámà ní gbogbo ìgbà tó bá ti rántí ẹ̀ṣẹ̀ wọn tẹ́lẹ̀ bá tó rántí ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ tẹ́lẹ̀ yóò tó wá kọ́ inú ló tó wá dùn wípé áà ah! ẹ̀ nígbà táwọn fi ń jayé nígbà táwọn fi ń jayé áà ah! kí lọ́kàn òun kírétì tí kékeré tìrìtìrì kan lórí ìjòkó tó ń jòkó lẹ̀ nǹkan kò ní ṣe kọ́dà ọ̀wọ́ tó wà mọ́tò òun lè mẹ́lẹ̀ kìlẹ̀ tó wà mọ́tò ṣùgbọ́n tó bá tó sí ti tí a lè báyìí òun lọ náà rù tó tó wà bí papọ̀ ẹ̀yìn wọ̀nyí kí lè yíò mú tẹ́ẹ̀tẹ́ ẹ̀bẹ̀rẹ̀ kìíní gbàtà àbí mú tàwọn yóò tó wà kí oríṣiríṣi ọtí yóò wà kí ló pọ̀ jẹ́

ètò ṣe bẹ́ẹ̀ máa o inú rẹ̀ ń bàjẹ́ lórí àwọn ìlà ẹ̀ṣẹ̀ yìí eléyìí láti mọ̀ yìí pé ó tọ̀ ń kú bá sọ́dọ̀ ọlọ́run lóòótọ́ ẹlẹ́ẹ̀kejì nu ẹlẹ́ẹ̀kẹta àyùkọ̀lẹ̀ á á lè dẹ́ǹdì àlẹ́bí wàbí ọwá yọta yọtẹ̀ níbi ìwà ẹ̀ṣẹ̀ yányá ọmọ sí wọn ó yọta yọtẹ̀ ń bẹ̀ yányá ọmọ sí wọn ìyẹn ní tọ́wọ́ bá rí kọ́lá sọ fún wa pé yáyọ lẹ́bí náà mẹ́nu tún bú ilẹ̀ wọ ìtawọ́ bá kànà sóhá wọ́n tọ́wọ́ ti pàmí bọ́lẹ̀ dòdò túbá ní túbá eléyìí tọ́ mọ́ kànká tẹ̀lé bọ́ọ̀lù túbá ó tún máa lọ lè yọ sí tẹ̀lé bọ́ọ̀lù túbá ó tún máa fẹ́ ká ní ìtọ́jú súnmọ́ lábala eléyìí àwọn ẹ̀sìn òfẹ́ yìí wọ́n kó ọ̀rọ̀ àwọn àbá wa lórí abala eléyìí nípa kéèyàn pé òun túbá níbi ẹ̀fẹ̀ kó sì tún jẹ́ sí wípé ó tún sí àwọn nǹkan míì tó tún jọmọ́ wọ́n ní ọ̀rọ̀ àwọn àbá mi mẹ́ta lọ̀rọ̀ àwọn àbá lórí ẹ̀ wọ́n ní ẹ̀ṣẹ̀ rí nǹkan tó ṣe wípé bí ìbálòun túbá níbi ẹ̀ṣẹ̀ kan tó yẹ bá yẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ méjì mẹ́ta lọ́pàpọ̀ fún ọwá túbá níbi ọ̀kan wọ́n ní èyí tó túbá alápẹ̀jú rẹ̀ nìyí mutí ìṣèṣìná ó tún parọ́ àbíkákó tún jalè ó mutí tún mọ́ tó tún àwọn àkàní ọlọ́wọ́ pàtó rẹ̀ tẹ́bí ìrìn ẹ̀sẹ̀ ń sẹ pọ̀ ó fi yí òun àkàní ọlọ́wọ́ lè gba tútú àwọn ẹlẹ́kẹta ní lè pẹ̀lú kí ni kọ́ndíṣàn yìí pé tó méje pààrọ̀ ẹ̀sẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ló ra wọn lọ́wọ́ fún nínú ìgbésí ayé ẹ̀ tó bá jẹ́ lọ ọlọ́wọ̀n ọ̀pá tútúbá eléyìí tó lóhun túbá náà nìyẹn amẹ́ríkà ẹ̀rọ dẹ́pẹ́ sí aláwọ̀kọ́ ní kíni aláwọ̀kọ́ sọ páwọn pé tó bá jẹ́ pé ìrìn ẹ̀sẹ̀ bíi méjì mẹ́ta lọ́wà lọ́wọ́ tó wá lóhun túbá bí ọ̀kan ọlọ́wọ̀n ọ̀pá tútúbá rẹ̀ níbi ẹyọ kan yẹn ẹ̀rọ lẹ́ẹ̀kejì ní tó wá túbá níbi ọ̀kan ọlọ́run lè pa tútúbá rẹ̀ níbi ẹyọ kan yẹn àwọn ìpè méjì yókù lọ́lọ́wọ́ ti ta tútúbá rẹ̀ bá tó ti pàtì àwọn ẹnikẹta wọ́n rẹ̀ sí rẹ̀ wípé tó bá lọ jẹ́ sí pé ẹ̀sẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọba dádúró lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n lọ́wọ́ ọba tuntun bá rẹ̀ bẹ̀rẹ̀ tuntun bá àwọn tó lè tí ọ láti pọ̀ ọlọ́wọ́ ọba tuntun bá rẹ̀ lórí ọkàn yẹn tó lè pé ìdí nítorí ẹ̀ pààyàn náà ni kó lè rí sí náà sí ìdí nítorí ẹ̀ tó jẹ́ kọ́ máa mutí òun náà ni kó lè rí sí náà ọwọ́ lè wọ́n túbá níbi ìpààyàn ṣùgbọ́n mo tí ó sì ṣe jìnà a rí i pé àwọn kìíní ẹ̀sẹ̀kẹ́lẹ̀ ó so mọ́ra wọn náà torí ìdí eléyìí ó gbọ́dọ̀ jẹ́ sí wípé ó yọ káyọsẹ̀ níbi ẹ̀sẹ̀ yẹn yẹ́yẹ́ àti gbogbo tó so mọ́ tí ọba ilẹ̀ ṣe léyìí ọlọ́ọ̀bà àlẹ́kẹ̀lá ẹ̀sẹ̀kẹ́ni ọlọ́ọ̀bà àlẹ́kẹ̀lá àbáyẹlẹ́kẹrin òun náà ni alẹ́ azmọ́ alàtàrídà tẹlẹmọ̀sẹ́kùbàlì òun ni kéèyàn ó pinnu lẹ́yìn ẹ̀ wípé òun tún ní padà síbi ẹsẹ̀ yẹn wọn lọ́jọ́ iwájú òun ní lẹ́kẹ́ni òun ní padà síbi ẹsẹ̀ yẹn wọn lọ́jọ́ iwájú bẹ́ẹ̀ wá lè ṣe lẹ́yìn náà ọlọ́ọ̀bà àti tọ́lá ìṣègbè yóò forí kí n tọ̀ ẹlẹ́ẹ̀karùn òun náà ni àǹtàkùnà fi zámẹ̀ ní tókébálòfin ìtàwọ́bà an takuna fi zamani tuqbalu fi tauba kọ́ jẹ́ àsìkò tọ́lọ́ lè gba tútù bá ẹni eléyìí lọ́wọ́ ṣe déédéé náà pẹ̀lú eléyìí tí ọlọ́ọ̀bà àdékẹ́ ọlá tó sọ fún wa nínú súrọ́tù pàkàtà ìyẹn súrọ́tù al tó sọ fún wa wípé إلا الذين تابوا من إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا. إن الذين كفروا على إيمانهم ازدادوا كفرا لم تقبل توبتهم أولئك هم الضالون إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا لن تقبل توبتهم فأولئك هم الضالون أي سنة لا تطاع أبدي أمولك وأطلعوا ذكا تتوبة pẹ̀lú àwọn àlàyé tó súnmọ́ ta sàlàyé lánàá wípé tọ́lọ̀wò fi nípa tútúbà àwọn wọ̀nyẹn òun ni wípé tútúbà àwọn yẹn kéèfé torí tọ́lọ́run ó sì ń ṣe iyèméjì lórí ẹ̀ kò sí ìpínlẹ̀ kò sí ìpinnu sáàtìsọ́lẹ̀ kẹrin nìyẹn kò sí ìpinnu ń bẹ̀ báwo ni padà sí ẹ̀ báwo kò báyà ni padà sí àwọn àdìgbò padà sí ẹ̀ gbogbo àkọ̀dínà tó so mélòó ìyẹn ni táyà lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ní pé iná lẹ́dínà kàbàrù wà máa tún wà òkú fáàr. Iná lẹ́dínà kàbàrù wà máa tún wà òkú fáàr. Ọlọ́ ní ẹ̀wọ́n láàrín tó dẹ̀ yí pé àwọn tó wà kú sórí kúfúrù wọ́n kú sórí ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ yẹn àwọn tó kú fúrù wọn yẹn ọlọ́wọ́ ní oríṣi wọn ìyẹn ọlọ́wọ́ bàrí kí ọlá làmọ́lẹ̀ ọlọ́wọ́ ní ta tútúbà wọn pẹ̀lú kọ́wájẹ́ pé wọ́n rí kankan fi dí ìwà ìwà kúkúrú tí wọ́n ti sọ́lá ọlọ́wọ́ níkà ìyẹn ní tí ara ẹni ìdáwà nínú tẹ̀lé ìsọmọ abí pé á tẹ̀kún nàbìsá mẹ́rin tó pọ̀ kọjá àsìkò gbàtọ́lọ́wọ́ bá àlejò ọlá tí máa ń gba tútú báyìí. eléyìí àìkọ́lọ́ bá àlejò ọlá sọ tó tún jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́jú ọmọ bẹ́ẹ̀ náà nínú sùràtò nìsà ti ayé ẹlẹ́ẹ̀kejìdínlógún فالوليس تتوبة للذين يعملون سيئات حتى إذا أدرى أحدهم الموت قال إني تبت الآن الذي ثبت على الله للذين يعملون السيئات ọlọ́wọ́ bá ilẹ̀ tọ́lá yé kò sí tútú bá bá ẹni tó ń sàbúrú ó sàbúrú yẹ títí títí títí àdá ìdá àdọ́ra àádọ́ wọn ọ̀rọ̀ kíkú bí dé wá báwọn pàtíkú dé ní wábẹ́ kó wáyé ìtúndò láàrín wọ́n á lè mọ̀ túbá yìí ṣe má ọlọ́wọ́ bá ti túbá wọn. kódà wọ́n ti jẹ́ pé ìwà ìtọ́lá tó sọ ọdún bẹ́ẹ̀ náà nínú súnátò lọ́pọ̀ ọ́gìrì ọlọ́dúnmọ́lá mọ́ra ọba sáré kọlu amanna billahi wahda وكفرنا بما كنا به مشركين فلم يكن ينفعه إيمانه لما رأوا بأسنا سنة الله التي قد خلت في عبادي وقصر هنالك الكافرون ọlọ́ni bàlámà ọba sànà pàtíwárí ìyàwó ọlọ́wọ́

tútù bá wọn wọn òwúlò gbà yẹn má. bákan náà arábì sallallahu alaihi wasallam arábì tó jẹ́ bọ́ wa fún àsìkò kájọ́ ń bẹ tọ́lọ̀wọ̀ nípa tútù bá rú o. nígbà wo ni arábì sallallahu alaihi wasallam nínú àdìsí rẹ̀ ó ní àlè ìkìrọ̀tù látàǹkọ́tù látàǹkọ́tù tọ̀wà ìkìrọ̀ ò ní pẹ́ títí tọ́lọ̀ òbí àrẹ́bí wọn láta pàtí táwùbá tútú bá náà sì ní kò ní dáwọ́ ọlọ́run ọgbà tútú bá ẹrú àdá pẹ́pẹ́lẹ́ àṣàmsù ní magribiya títí pé òbí máa yọ níbi tó ti wọ̀ ìka nìyẹn ìyẹn nígbà táyé bá ń parí táyé bá lọ ayé bá ń parẹ́ lọ nìyẹn àwọn táyé wá ń parẹ́ lójú tí amúlànà nítorí pé àrẹ́lì sọ yẹn náà fún wa nínú ọ̀kan náà àdìsí rẹ̀ eléyìí nínú súnánù tìrìmìdì àbáwọn agbánisì ní àdìsí sọ̀hìn ni. àárín ló tẹ́lẹ̀ àwọn ẹgbẹ̀rún mọ́jà náà àti tẹ́lẹ̀ àdìsí mi wọ́n ní inna Allah yaqbalu tawba tawba tẹ̀lé àti máa dàmì yóò gẹ́rẹ́gẹ́rẹ́ ọlọ́wọ́ bàbá tuntun mẹ́rú lókùn ìgbà ìwádìí máa tọ́ka kú tó máa ń ṣe eré kí ìtumọ̀ àyà yìí. orí ìdí eléyìí ó jẹ́ àsìkò tọ́lọ̀ máa gba tútú bá ó ti lọ bọ́ sáwọn àsìkò bá kọ́ bá lọ. ó wa náà lọ́nà ká àbọ́nà ní ìtàrí ìyapa àti ọlọ́wọ́ ká lọ bá ẹrù òtó borí. mẹ́jọ jẹ́ sí pé ń èsù wá ń lójú fún ọ wọ́n náà wá ń gbádùn ẹ̀ wọ́n wá ń fi tẹ̀sírífù sí pé á padà túbá á padà à ń sọ̀dọ́ lọ́wọ́ mélòmélòó ọ̀dọ́ tó ti ti tí wọ́n náà ti pẹ́sẹ́ǹtì níbi tí wọ́n ti sín tí wọ́n wá ń sọ pé wọ́n sọ̀dọ́ lọ́wọ́ tó ti jáde láyé wa kálọ̀mọ̀ yìí pé ọlọ́wọ́ ọmọ pàtó túbọ̀ ẹrú lóòótọ́

ìyá gbọ́dọ̀ wòye sí o ó fèsì bára pé tọ́wà lọ sọ nǹkan ìyẹn yóò tún dá wàhálà lọ sọ ṣùgbọ́n gbogbo àyè tọ́bà ti dé ó ma sọ dáadáa ẹni yẹn káàkiri padà dáadáa ẹni yẹn ni wọ́n sọ ní gbogbo ìgbà tí wọ́n ti ṣe wọ́n ní mẹ́rin lọ́mọ jẹ́ kàfàrà gíbà rẹ̀ tó ti àwọn ìsú tí ọ̀dá alára ọ̀tọ̀ ọ̀tún sọ jíjẹ tẹ́lẹ̀ tí ń jẹ́ gíbà èyí tó sọ ní dáadáa yẹn yóò mọ̀ neutralize yóò mọ̀ parí abẹ́ ọlọ́pàá tàlá náà eléyìí náà láti ṣàlàyé pẹ̀lú tí ti yẹ káwà tẹ̀síwájú òun náà ni ayà kejìlé ní àádọ́rùn ti ṣe láǹtà náà lòlùbírà àtàdó gbogbo mímọ pẹ̀lú ti ká ti òun náà láàbà أطيعوا أجيدوا فلا تتسلوا أطيعوا أجيدوا فلا تتسلوا وأنتم إلى ربكم ترجعون وأنتم إلى ربكم تقلبون أطيعوا أجيدوا فلا تتسلموا أطيعوا أكيدوا فلا تكسلوا وأنتم إلى ربكم تقلبون وأنتم إلى ربكم ترجعون ẹ̀tẹ̀lẹ̀ pẹ̀lú wa ẹ̀ máa sàbò sí máa ẹ̀tẹ̀lẹ̀ pẹ̀lú wa ẹ̀ máa fèrè jù máa torí pé ọ̀dọ̀ lọ́hùn torí pé ọ̀dọ̀ lọ́run láó padà sí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh jazakumullahu khairan Kò sí? Ọ̀, wa sallallahu ala nabiyyina Muhammad wa alihi wa sallam.